والصلاة والسلام على رسول الله محمد بن عبد الله وعلى آله وصحبه ومن والاه وبعد السلام عليكم ورحمة الله وبركاته أنا رسول يعني الله إليك يكون أبنياتي láti máa kópa nínú rẹ̀ òun náà ni sàrà ṣiṣẹ́ ẹni tó bá ṣe sàrà ó ti yá ó ti yá lówó ní owó ya eléyìí tó so pé ó rẹwà Allah azza wa jal yóò tàtàrà rẹ̀ san àdìpẹ̀lú ẹ̀san fún man alladhi yuqridu Allaha qardan hasan fayudaa'ifahu lahu ad'aafan kathira eléyìí wọ́n tọ́ka sí pé tálẹ́ni náà tó fẹ́ yá Allah azza wa jal ní owó ya eléyìí tó sunwọ̀n. yọlọ wa tàtàrà rẹ̀ kó san ní àdìpẹ̀lú ẹ̀san tí ó pọ̀ òsì tàbí ṣùgbọ́n ike sàrà ṣiṣẹ́ gbogbo nǹkan tí ó bá jẹ́ nǹkan tí èèyàn ní tó jẹ́ halal tó pé owó ni àbí owó la òun náà lè padà dówó irú rẹ̀ náà máa fi ṣe sàrà owó tó jẹ́ halal owó tó ti ṣe haram iná lèèyàn máa ti ṣe sàrà nínú nǹkan tó máa ń ran sàrà lọ́wọ́ tó fi máa ń jẹ́ àtẹ́wọ́gbà lọ́dọ̀ Allah òun náà ní kéèyàn ṣe ní gbòǹkẹ́lẹ́ tó gbé pamọ́ kọ́mọ́jẹ́ kó hàn kí ọwọ́ ọ̀tún kọ́mọ́ máa ń tọ́wọ́ sí ná eléyìí èlò lọ́lá jù ẹni tó sì ṣe sàrà lórí sàrà tó ṣe àbí kọ́ máa fara ní ẹni tó ṣe sàrà fún eléyìí máa ń jẹ́ kí sàrà tó yẹn ṣe kọ́ máa ní ládá tó bá fẹ́ ṣe sàrà wọn sọ pé sàrà kò lè ṣeé ṣe ẹ̀yà àfẹ́fẹ́ ni tí ń ṣe bára ẹni tí ń ṣe bára wọ́n ti sọ bára àdìsẹ́ ọ̀bàyédé làwọn wọ̀nyẹn òfin ẹ̀sìn Islam ò sì gbà kéèyàn jó ní bára òfin ẹ̀sìn Islam fi kọ́ wa kí kálukú ṣiṣẹ́ ni gbogbo bó tilẹ̀ wù kí iṣẹ́ rẹ kọjá iṣẹ́ tó kéré tó nǹkan alápọ̀nlé ni lópin ìgbà tó bá ti jẹ́ tẹ́tọ́jẹ́ tọ̀ tí kìí ṣe wọ̀ èèyàn gbọ́dọ̀ jìnnà sí àmọ́ àtẹ́wọ́ àmọ́ nàbọ̀ bára ẹ̀ràn lọ́wọ́ ẹ̀rí pé tó ṣe lónìí náà ni ó ṣe lọ́la òun náà ni ó ṣe lọ́túnla ó ti sọ́ di ó ti sọ́ di gbá sẹ́sì ẹ̀ ṣe islam ọ̀gbà kẹ́yìn náà ràn lọ́ lórí ìbàjẹ́ ẹ̀ràn lọ́ lórí dáadáa ni iṣẹ́ òun lọ́ máa ṣe òun ọmọ ṣẹ́ kẹ̀kẹ́ wàá gbà wàá kó akọ́ṣe eléyìí á ràn lọ́ pẹ̀lú irinṣẹ́ tó fi máa ṣiṣẹ́ nítorí pé tí gbogbo kálukú wa bá sọ̀rọ̀ alẹ̀ fún bára kò sí tàbí ṣùgbọ́n ayọ́ bàjẹ́ ìgbésí ayé kò ní nítù màmá wọ́n bẹ nínú wa ẹni tó ṣe pálẹ̀ èkú kan lọ́ yọ sí lára lọ́ba lọ́ba dágun lásán ti tọ́jú ẹ̀ wọ́n á lọ dúró létí títì wọ́n mọ wá sun rárá gbogbo ẹni tí ń lọ tí ń bọ̀ ni wọ́n mọ kí nítorí kí wọ́n lè bá àkọ́jú sí kí wọ́n fún lówó ó ti wá dán wò lẹ́ẹ̀kínní lẹ́ẹ̀kejì ọ̀pá bíi four four thousand ọ̀pá wọlé onígbà tó ń ṣiṣẹ́ lébùrà gbogbo owó tó ń pa lójúmọ́ ju two thousand lọ òun ti wá tàtàrà bára òun pa four thousand ẹjọ́ márùn ìwọ ló pé ju àwọn láìlérò wọ́n lè tọ́ ń pa ní ìsìn ó ti dì lọ́pọ̀ ń tọ́ ń pa tẹ́lẹ̀ eléyìí pé ju ti tẹ́lẹ̀ lọ tọ́ba kudu ń bára sàn án sàn ọwọ́ ń jẹra mọ́ lọ́wọ́ torí pé ń ti fi ń pawó nù ẹsẹ̀ ń jẹra mọ́ lọ́wọ́ torí pé ń ti fi ń pawó nù títí tó fi dá méjì gbèsè ayé ara rẹ̀ ẹni tó bá marú wọn kọ́ bá wọn sódódó ọ̀rọ̀ kò sí tàbí ṣùgbọ́n kọjá bọ́ láti sánmà yóò ní mọ̀lẹ́bí yóò lára yóò ní iye kan ìtìjú ńlá ní kó báwọn èèyàn rẹ̀ wọn bá bá sòdodo tí ọba gbọ́ àwọn náà fi lẹ́nu ọ̀rọ̀ torí pé téèyàn bá ń ṣèbàjẹ́ tí bá ń ṣaburú tí wọn ọba kọ̀ fún tó bá padà já sí bákan yóò mú tiwọn náà mẹ́jọ yóò máa bẹnu àtẹ́lù wọn gbàtẹ́ rí pé ń tó ń ṣe ọ̀dà kí ló dé tẹ́ kọ̀ fún un wàyí o tẹ́yìn bá fẹ́ ṣe bára owó èèyàn lèèyàn máa fi ṣe bára o èèyàn fowó olówó ṣe bára o wà á lọ kọwọ́ bọnú owó bàbá rẹ kọ́ máa fi ṣe bára bàbá ẹ̀ ní kọ́ bọ̀ ń fowó ṣe bára rẹ kọ́ lọ mú owó ọkọ rẹ kó fi ṣe bára kó fi ràn yàn lọ kò sí tó burú ń bẹ̀ eléyìí òfin ṣẹ̀rí àgbà wọlé bóyá ọkọ ó yọ̀ǹda fún sàǹsàn àbí kò tiẹ̀ yọ̀ǹda fún ṣùgbọ́n ti mọ̀ nínú ìṣesí rẹ̀ kéèké bínú sí tó bá mọ̀ pé òun fowó ṣe sàrà àmọ́ tó bá ti fura mọ̀ pé a ọkọ ń bínú ó sì ti gbà kan ó ti ti yarí mọ́ ń lọ́wọ́ kọ́ mọ̀ dàn wò àfi kọ́ mọ̀ gba yọ̀ǹda rẹ̀ tó a tọ́ sọkọ kó o mówó ìyàwó kọ́ mọ̀ fi ṣe sàrà àkọ́tọ́ ǹjọ́ wa tọ́ sẹ́ni tó kówó sí wa lọ́dọ̀ àwa náà tá a lè kówó ọmọ wa ká máa fi ṣe sàrà oṣù tọ́jọ́ bẹ́ẹ̀ ẹlòmíràn fi ṣòwò tí ó fi jèrè àmọ́ sàrà ẹni kó tó bá lọ́ lọ́nu ọ̀dọ̀ Allah láti fẹ́ gbẹ̀san rẹ̀ ẹni ká kó pamọ́ sí yín lọ́dọ̀ ó yẹn jẹ́ eight hundred thousand ó lọ́n bọ̀ wá gba ilé ya bá ti ń kọ̀sẹ̀ kan lọ́ba dé lọ́ba kó two fifty fún kí ló dé ó ní one fifty mo ti bọ̀ fi ṣe sàrà kò sí tàbí ṣùgbọ́n pé wàá san eight hundred yẹn yóò pé dáadáa tí ò ní já létí sàrà bá o. wọ́n bí ọ pé kọ́bọ̀n fi fowó òun ṣe sàrà ni kò sọ pé kọ́bọ̀n fowó òun fi ṣe sàrà kí ni owó olówó kọ́ la fi ṣe sàrà owó tiwa gangan la fi ṣe sàrà gbèsè ń bẹ lọ́rùn ẹ o tí gbèsè fọlọ́wọ́ òun ṣe sàrà àìwọ́ kọ́ ni wọ́n ní ṣe sàrà o lè tọ́jú torídéé lè ká kíyè sára àwọn òfin tó de sára ká sọ wọn kò síjọ́ tá a lè ṣe sára láyé kò sígbà tá a lè ṣe sára láyé kòkòdókò pa àfi sára wa kí gbogbo ọjọ́ júmọ́ rárá gbogbo ọjọ́ láyé la lè ṣe sára ṣùgbọ́n olùmọ̀ sọ wípé ká ṣe sára láwọn àkókò kan ọlọ́lá púpọ̀ ká ṣe sára láwọn ìlú kan ọlọ́lá púpọ̀ bíi oṣù Ramadan bíi mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù Dhul-Hijja wọ́n ní káṣí sàrà láwọn àkókò yọ lọ́lá púpọ̀ bẹ́ẹ̀ náà ni wọ́n ní nígbà tí bùkátà bá ń bẹ gan sẹ́ni tí a fẹ́ ṣe sàrà fún bá ń bẹ́nu kọjú ńlá káṣí sàrà nígbà yẹn ọlọ́lá púpọ̀ wọ́n ní bí wọ́n bá ṣe sàrà bíi Mẹ́kà àbí Al-Madina ọlọ́lọ́lá púpọ̀ torí délé olúwa kọ́dà kó fún wa dáadáa sí subhanakallahumma wa bihamdik. أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك